ọlọ́run máa fi ń kẹ́ ẹlòmíì mọ́rọ̀ áàní fìlìmọ̀ náà ń fàkọ̀dẹ̀rọ̀ áàní ẹni tó bá rí mi lójú oorun ànábì ló ti rí mi náà nìyẹn fàyínà ṣẹ̀tọ́ láyà tí a máa ṣàlùrí torí pé èṣù ò lè gbé àwòrán mi wò ká ní iman sí ànábì Muhammad sọlọ́bà àdìọ̀ sọlá nínú iman ìbìlọ̀gọ́ ìlì ni ìwọ tó wá rí ànábì pé ah, alhamdulillah àfà àní mo rí ànábì lánàá sọ̀rọ̀ máa lò sọ́nà àwa ò pé sànábì ló tí ó dá mọ́ ni sífòhù lánàá júwe irú ànábì tó rí ó wá kú pé kó júwe táwa rí pé ànábì ló rí tòótọ́ ànábì ní èṣù ò lè gbáwòrán mi wọ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èṣù lè tan àwọn èèyàn jẹ ẹlòmíì kọ́ lè rí lárúbáwá kan tó nírò gbọ̀n ó wé láwà ní ó ṣe kìnnìkan ní àwàláì ah, ẹni yẹn wá ń sọ fún lójú orun pé èmi ana Muhammad èmi ni Muhammad báwo fẹ́ fi rin ilẹ̀ bókè ànábì lórí tòótọ́ ló fi jẹ́ pé èèyàn tún gbọ́dọ̀ ṣọ́ra Ibn Taymiyyah rahimahullah ó ní ìsàlùláhà lè sì kọ́mà ẹ máa bẹ lọ́n fún ìdúró déédéé ẹ má máa bẹ́ẹ̀ lọ pé àkọ́lọ́ ah, ti ẹ̀fẹ́ mi náà ní kàrámọ̀ kàrámọ̀ kàrámọ̀ kàrámọ̀ ti là àǹbìyà kàrámọ̀ ti sọ̀lẹ̀ ṣì kakọ̀jọ́ máa lọ báyìí káwọn kọ́kọ́ wọn mọ́ṣáláṣí àfáàyẹ́dà àfáàyẹ́dà wọ́n dẹ̀ máa wá mi báyìí àìmí rèé mi rèé wọ́n dẹ̀ máa rí mi wọ́n dẹ̀ kọ́ àdàdá ni kọ́ wá lọ tán kọ́ ní ah, àfà irú kí lẹ lò irú àkàrù lẹ ń ṣe ah, àkàrù mi ò ń jà inú tiẹ̀ naa wá ń dùn kọ̀rọ̀ ká alhamdulillah èèyàn ń bẹ náà fún rẹ̀ torí pé tí kàrọ́mọ̀ bá dé ó lè jẹ́ sábàbí sọnù fún yàn ọjọ́ tọ́lọ́ bá ti ń ṣe kàrọ́mọ̀ fún yàn náà èèyàn náà máa wò pé ah alhamdulillah kọ́ni wà sọ́ọ̀tù èmi náà ti wà sọ́là àwọn oníṣúfí ohun tó máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ nìyẹn kàrọ́mọ̀ náà máa ń wá ọjọ́ tọ́nà ń bá wá fún wọn lẹ́yọ kan báyìí wàhálà dé ó lè má kírun mọ́ ó ní ibi táwa ti dé ibẹ̀ lẹ́mí àti wá balẹ̀ táwa máa sọ fáwọn èèyàn wípé ìfàádùn máa ṣe ìtò gbogbo ń tẹ́ bá fẹ́ máa ṣe tó bá ti di ọjọ́ àlùkìyàmọ̀ tọ́rọ yín bá fẹ́ já sí náà máa gbé yín mi máa sọ yín di àgbàdo máa gbé yín mi máa lọ pọ̀ yín sínú àlùjọ náà torí kó ti ṣú ọ̀pọ̀ òun lọ́dọ̀ ara tiẹ̀ so al-ilmu bil-ghaib nínú májẹ̀mú tó yẹ káláwẹ̀ nílì ẹni tó fẹ́ gbàwẹ̀ kó nígbàgbọ́ nínú kọ̀kọ̀ nínú kọ̀kọ̀ ni ọlọ́run ọba ọba tó pamọ́ ni lànàbì sallallahu alaihi wasallam sọ wípé ọlọ́run sọ nínú hadithi kọ́dọ̀ sí pé as-sawmu li awẹ̀ èmi ni mo ní wa ana ajzi bi èmi sì ni mo máa san aláwẹ̀ lẹ́san wọ́n ní kí ló dé tọ́lọ́ fi ní òun lòun ní àwẹ̀ tí olóhùn lòun ní zaka ẹni tó bá yan zaka ó lè má wà láàrin òun àtọlọ́hun ẹni tó fún zaka lè mọ̀ sí pé alágbájá ló fún mi ń zaka àwọn tó ń pín zaka wọ́n lè mọ̀ pé alágbájá ló kó zaka ìwá irú iṣẹ́ yẹn kárí mi lè wọ̀ ẹni tó máa ń kírun déédéé kárí mi lè wọnú iṣẹ́ ṣùgbọ́n àwẹ̀ ẹni tó gbàwẹ̀ lódodo ó wà láàrin òun àtọlọ́hun bá ṣe wà ń jókòó ìpínlẹ̀ èèyàn kan ló wá bá ń gbàwẹ̀ tí ò sọ fún èèyàn kan ọlọ́run bá mọ̀ ẹ̀kọ́ ń gbàwẹ̀ iṣẹ́ tó pamọ́ ni tó máa ń wà láàárín ẹni tó ń ṣe àtọ́lọ́run nìkan ẹ rí i pé àwọn ọmọ tí wọ́n bá jáwẹ̀ wọn làwẹ̀ máa ń gbòjù àwọn ọmọ tó bá ti jáwẹ̀ làwẹ̀ máa ń gbòjù ẹni tó yè máa fọwọ́ lọ́mú kíníkan kíníkan òun lábàá ká toró fẹ́ sọ àwọn èèyàn jẹ Eh, bóòlù ọlọ́run ti sọ pé wọ́n fẹ́ eh, wa wọn sì lọ ń tàn ara tí ó gbà ẹni tó ti jáwẹ̀ ó nu gbogbo ẹnu ẹ̀ dáadáa àwọn àmà gàjá àwọn èèyàn gbòmí látàrọ̀ ọlọ́run ọba sì mọ̀ máa kí ṣùgbọ́n náà mọ̀ so ló fi jẹ́ wípé iṣẹ́ olóore tó dàbí àwẹ̀ kò fẹ́ wọ́n pọ̀ lẹ́yìn iman torí min akhlasi amal nínú iṣẹ́ tí ikhlasu máa wà mbẹ̀ jùlọ òláwẹ̀ so man soma Ramadan imanan kéèyàn gba àwẹ̀ pẹ̀lú kíni iman so tó bá ní agbára dì fáwẹ̀ nínú tó yẹ ká máa pìrìpíà jù ní kíni iman ni wa. So, báwo ni ìmọ̀ni wa ti fẹ́ lọ sókè ṣáájú káwẹ̀ tó dé ìyẹn ló máa jẹ́ kó rọ̀ wá lọ́rùn ìmọ̀ni kéèyàn rí ọmọ tó ṣe gbogbo ẹ̀ ẹ̀yìn dúró iwájú dúró àwọ̀gán tún dúró èèyàn wá wà níbi tó jẹ́ pé bó ṣe kọjá bẹ̀yẹn sí ìwọ nìkan ló wà mọ́ṣáláṣí tó bá wò báyìí ọmọgbọ́n òwe yìí tó o ní freedom láti wò ó tí ìmọ̀ni bá ti ga béèyàn bá rí lẹ́ẹ̀kan bá ṣàfùlà láàrin wa àtọ́lọ́ ògbójúkú mẹ́niyẹn ìmọ̀ni ni yorùbá sọ pé irun mú lówó kò ṣe fàtú kí ló máa jẹ́ ká lè fàtú gbọ̀mọ́ imọ́ni so imọ́ni yẹn là máa ṣiṣẹ́ rí lórí wàhíkísáàbà àti èṣìkísáàbù èṣìkísáàbù àrọ̀já ká máa ní hope nínú ọlọ́ọ̀bá tàbí ẹgbà rẹ̀ pé a fún wa lẹ́sàn al-ikhlas kágbà torí tọ́lọ́ èṣìkísáàbù ó máa ń kó ikhlas sínú ó sì máa ń kó rọ̀já al kéèyàn máa ṣiṣẹ́ kò nírọ̀já òfin á ah, ládá ti máa gbà iná máa lù wá fásọ ìlú ajrahum bighayri hisab ọlọ́run ní ẹ̀san tó máa sọ àwọn oníṣòwò kò lódì wọn nínú ìròyìn aláwẹ̀ ní kí ni àsọ̀bùrù gbogbo ẹni tó bá ti ń gbàwẹ̀ oníṣòwò ni tó gbogbo nǹkan yẹn là máa ṣọ́ bóun ní ímọ̀ ní ti fẹ́ lékún ṣáájú káwẹ̀ tó dé bóò ni ìkíláàsù wa ti fẹ́ lékún káwẹ̀ tó dé so nínú àwọn ọkọ̀ tí àdọ́bí sọmọ máa ní ọ̀fẹ́lá tó ní ká fi gbára jù nìyẹn ẹni tó wá wá ń ṣe eléyìí òun fi rọ̀dá hóò mọ takọ́dàmọ̀ ní ìdáǹlẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ṣẹ̀ ájú káwẹ̀ tó dé ọlọ́ọ̀bá máa ṣàforíjì ẹ̀ fún kí ló máa ń jẹ́ sábà bí orí ibú láyé ẹ̀ṣẹ̀ ni o kí ló gbé ànábì ádámọ̀ kú òun àlùjọ náà ẹ̀ṣẹ̀ kí ló sọ ànábì yunusa di ẹni tó wà nínú ẹja ẹ̀ṣẹ̀ so ẹ̀ṣẹ̀ ó ma ń gbé rahma kúrò aṣọ di ẹ̀kọ́ ọlọ́wọ́n ọba àdékè ọlá látara ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n gbé àánú kúrò àwa máa fi ìyà lò wà ilẹ̀ ó tó ọdìnà ọlọ́run ní tẹ́ bá sílẹ̀ àwa náà dé dé tẹ́ bá dé pẹ̀lú ìmá túbà tí ìmá tọrọ àforíjì àdé pẹ̀lú àánú ohun tí èèyàn bá ṣe lọ́dọ̀ náà ló máa gbà hal jazaa'ul ihsani illa al-ihsan ẹ̀sọ́ kan wà fún dáadáa tó tún dáadáa lọ bí ọlọ́run sọ́mbò mi wa hal jazaa'ul ihsani illa al-ihsan ṣé ẹ̀san kan wà fún dáadáa tó ju dáadáa lọ ni ó wá ní wàjẹ̀záwù tẹ̀yí ájí gbogbo ẹ̀ṣẹ̀ tí èèyàn bá dá ẹ̀san ẹ̀ tẹ̀yí átún mẹ́kúnhà ọlọ́run ní àgbà dèjì ẹ̀mí ṣẹ́rí pé bí ẹ̀san dáadáa kò fi déédéé sí ó túmọ̀ sí pé dáadáa kò lóṣùwọ̀n bó bá ṣe wọn ọlọ́run fàláwọ̀ aṣírò àmùsàlíhà bó bá ṣiṣẹ́ olóore kan wà gbalada mẹ́wàá tó bá di inú àwẹ̀ ìlà sàbọ̀ ẹ̀yìn ànábì ni wà fún seventy wà ìlà sàbọ̀ ẹ̀yìn à ọlọ́run tún lè ní ẹgbẹ́ fún seventy ẹ̀sọ́ di seven hundred wà ìlà àdùn ààfin kẹsì rọ̀ sẹ̀yí ajín mẹ́tòhà irú ẹ̀ gangan ni. wàmọ̀nà áfà ṣùgbọ́n téèyàn kan bá ṣe àlàáfù ó gbójú kù ńbẹ níbi aburú tó ṣe fi ẹ̀ wà á sùlàhà ó wá fi dáadáa tẹ̀lé kẹrí imọ̀n ní tọ́nà bá ń bá wa sọ̀rọ̀ ẹ̀kọ́ yìí wàmọ̀nà áfà téèyàn ṣe àfúwù èèyàn ṣẹ̀wàá káwá gbójú kúrò mẹ́ wà á súláhà kéèyàn tún wá ṣàtúnṣe àbí kéèyàn tún fi dáadáa tẹ̀lé èèyàn kan gbà ìyàwó èèyàn kan wọ́n wá bá sẹ́ẹ̀tì wá tọrọ àforíjìgbẹ̀rẹ̀ àfẹ́ má bínú sí mi ẹni sì máa ń ṣoore fún un ó tún wá gbà ìyàwó ẹ̀ ó wá lóun ti ṣàmójúkúrò fún wà á súláhà kó tún wá máa ṣe dáadáa sí i jọmọ́ tó rọrùn èèyàn kan gbaṣẹ́ lọ́wọ́ èèyàn ó gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ ó gbà lọ́wọ́ ẹ̀ bó ti wá gbà yẹn òun náà fẹ́ gbéṣẹ́ yẹn fún ó wá lo àwọn ọ̀nà kan báyìí ó fi wá gbaṣẹ́ yẹn kúrò lọ́wọ́ ẹni yẹn kò jò bọ́ sí lọ́wọ́ ṣé mo pàlọ́ bí sallallahu alaihi wasallam ń wípé ọjà tí ọmọ ìyá wa bá ti kówó lé la yakhtubu al-mu'minu la yakhtubu ahadukum ala khitbati akhihi ọmọ ìyá rẹ ní mùsùlùmí ó ti lọ bá sísà pé sísà mo ní interest nínú yín ṣá fẹ́ra wa òun àti sísà ti sọ̀rọ̀ bóyá sísà wa ń rò lọ́wọ́ ó ní ẹkún mi ń sùúrù ẹ̀jẹ̀ kí lọ rò kò tí sọ fún pé à ah, mi ní interest tó bá ti sọ fún pé mi ní interest ọjà kí ó kùn ṣẹ́mẹ́ pàdánù obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ni láwùjọ títí wá ó ma lè tẹ bóbìnrin sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kó gbà lẹ́ẹ̀kan náà àyàfi tó bá jẹ́ street tó bá jẹ́ street kò le rárá ó mẹ́fọ́ ọkọ̀ fẹ́ lọ́jà káwọn tajà kó ní kálukú máa lọ ni ṣùgbọ́n obìnrin dáadáa kò kí ń rọrùn kẹ́ ẹ bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kó dẹ̀ lóun ti gbà òun ti gbọ́ kí ẹ mẹ́kóbìnrin máa sọ pé mo ti gbọ́ ṣùgbọ́n ọkùnrin náà tún ní ẹ tó ti gbọ́ ò dẹ̀ tún gbà àyíbáwo ni <laughs> àyíwẹ̀ ẹ̀kọ́ ni ẹ o ti gbọ́ ń tòṣè mí náà mọ̀ kó ti gbọ́ ẹ tó gbà kó rọrùn ṣùgbọ́n ó wá rọmọ yẹ ó sọ fún èèyàn pé ó wá lóun ti gbọ́ ló wá òkà ṣèwókọ̀ sọ pé ó ti gbọ́ ni ni wọ́n wá lọ ṣe kìtìbà ó ti kọjá àlà wọ́n ti wáyé ọjọ́ ìpé àfá àmì ìrìntírẹ́sì ọjọ́ ọlá ń pèsè ẹni dáadáa fún yín wá sí lọ ọ̀tọ́ ni ṣùgbọ́n wọ́n sì wà lórí pé wọ́n ń fa ìwọ́ wá lọ ìwọ́ náà gba wájú ṣé rí obìnrin tó rùn lọ́wọ́ yẹn ó lè ti rí seventy percent lára ẹni yẹn ó sì wá àti ah, fẹ́ brọ́dà ìjà ah, ká ní brọ́dà o gbogbo yìí tó ń rò yẹn ó ti láwọn kankan tó fẹ́ kọ̀ǹsídà bó tún wá ní kankan yẹn ló fẹ́ rò tẹ́lẹ̀ àfipadà kọ̀ǹsídà positive tó ti rí yẹn ìwọ wá ga òun dẹ̀ ti ń ro pé tó bá dẹ̀ ga ni ló wá lọ ò ní jẹ́ kí n tó rò yẹn lè ṣiṣẹ́ mọ́ so ewu wá ni wọ́n ní àdówò ìfárọ́jì àdówò làyàfúnà wọ́n ní ọ̀tá tí abẹ́ bá dálẹ̀ ọ̀tá tí ò ń tán ni yorùbá ló sọ bẹ́ẹ̀ wọ́n máa sọ ní lárúbáwá báyẹn ọ̀tá tí abẹ́ bá dálẹ̀ ọ̀tá tí ò kì í tán ni lẹ́fìrí pé ẹ̀sìn wa gbogbo ọ̀nà tí abẹ́ lè fi dá ọ̀tá lẹ̀ láàrin wọn gbégi lé wọn là dákọ̀rọ̀ ọ̀gùn dínà ẹ má ṣe ṣìnà tẹ́ bá ti ṣe ṣìnà láwùjọ ẹ máa kọlu ra yín ẹ gbàyàwó ara yín ẹ fẹ́ girlfriend ara yín ẹ rí pé ẹni tó jẹ́ boyfriend bá tún jowú tó mọ̀ pé boyfriend ni ó bá tún rí ẹlòmíì bá tún kí fún rẹpẹtẹ tó bá ń fìl kó dàbí bóun ní first class lọ́dọ̀ ẹ̀. so èèyàn gbọ́dọ̀ gbìyànjú gẹ́gẹ́ bí mùsùlùmí iman òun ló máa ń ràn yàn lọ́wọ́ kéèyàn ṣe èèyàn báyìí ká gbójú kò mẹ́ ká má tún wá wo tẹ́ni yẹn ṣe ká tún wá bẹ̀rẹ̀ sí ṣe dáadáa sí òun ṣe ń tó yí bì mọ̀ ohun tí ọlọ́run bá béèrè lọ́wọ́ wa tó dẹ̀fẹ̀ ká train ara wa dé lẹ́bù yẹn nìyẹn tàbá ti train ara wa lọ sọ́ọ̀ lẹ́bù yẹn tí mọ́nì wà láwùjọ àtúnṣe máa wà láwùjọ gbogbo à ń fira wa sínú ni à ń bára wa jà ni à ń bẹ́ra wa lórí ni ẹwà àwọn tó fẹ́ ṣòṣèlú àwọn èèyàn rẹ́dì pé wọ́n lọ kó tiẹ̀ tó dọjọ́ election yá alágbájá trek ní fún wa òkú tiẹ̀ wọ́n náà tiẹ̀ bá pè sọ́dọ̀ ṣùgbọ́n tó bá máa pè sọ́dọ̀ má jẹ́ kó kúkú tó máa fi máa suspect wa pàbá wa ni ìwọ náà bó ikú kọ̀ máa lọ kó lásídẹ̀ǹtì torí kí ni ìmọ̀nì tí o sì tímọ̀nì bá wà wàárùtù lọ́yìnwá àti àtúnyìn fàtúhájì òfin ha ọlọ́run ti ní ilé ọlọ́run fẹ̀ ẹ̀rìn kiri orí ibẹ̀ ó ní kálukú abáti ẹ̀ pàdé tàbá ní ìmọ̀nì ni pé ipò tá ń gbà yẹn orí ibú ló máa jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́rùn àníjà sí ṣùgbọ́n tí mọ́nì ò bá ti sí ẹ̀rí pàlọ́bí sọ̀rọ̀ àlùwà sọ́lá sọ wípé la yazni zani hina yazni wa huwa mu'min oníṣìná ò ní máa ṣe ṣìná nígbà tó ń ṣe ṣìná lọ́wọ́ yẹn kí mọ́ni wà lára ẹ̀ wa la yasriqu sariqu hina yasriqu wa huwa mu'min ẹni tó ń jalè ò ní máa jalè kí mọ́ni wà lára ẹ̀ lásìkò tó ń jalè yẹn ibnu abbas radiyallahu anhu ó ní kayfa yunza'u al-iman min qalbi ìjẹ́ mọ bí mọ́ni ṣe máa ń kú òní ẹ̀ nírú ẹni bẹ́ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí bọ́ aṣọ tó wọ̀ sọ́rùn báyìí ó ní hakaza yóò ń zàrù lè ìmáàlì nǹkan lè ó ní ṣe rí bí mo ṣe ń bọ́ṣọ yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa bọ́ ìmọ̀ọ̀lì kúrò lára ẹni tó bá ń ṣe ìṣìnà torí pé ìmọ̀ọ̀lì ló máa ń protect èèyàn pé ah, a wàhúwa yàrá ọ̀nà ọba ń rí ni yẹ́tìmáù ó ń gbọ́n tàjọ́ ń sọ èrò àwa máa bàyàn ṣùgbọ́n tí ò bá ti fi ìmọ̀ọ̀lì tí mọ́nì bá wá fẹ́ wà lára jọ̀mọ́ nínú tó tóbi jù ní kéèyàn mójútó wà kóónú máa sọ̀ lè pè wàá máa bẹ pẹ̀ láwọn tẹjọ ní iman ọjọ́ tí imani tí ẹ bá fẹ́ jò wọn abẹ fẹ́ atẹ́gùn sí ọjọ́ tí tiwọn náà bá fẹ́ jò ìwọ náà bá wọn fẹ́ atẹ́gùn sí. alimomin olèmomin kalgoliyan ànábì ní àwọn mòmìnì tẹ rí ẹ wọn dà gẹ́gẹ́ bí ilé mi o yasodù bàdúhù bàdọ apá kan nínú ọmọ sẹńtì ní apá kejì ìnáma ya akọlù zéyì wọ́n ní ìkòkò ohun tó máa ń jẹ nínú àwọn àwọn tí wọ́n ń pè ṣíìpù tí ń jẹ́ àgùntàn èyí tó bá ń dárìn ni o ànábì ló sọ sọlọ́mọ àdìọ́sẹ́nà ó sì bówe yorùbá mu wọ́n ní àìrìn papọ̀ àìrìn papọ̀ ọmọ ejò ló ń jọ ọmọ ejò níyà títèlé bá síwájú tí tọ́ka bá síwájú tí kèbé tẹ̀lé ní paramọ́lẹ̀ tẹ̀lé okùn ẹ̀ tó fẹ́ dúró okùn ẹ̀ tó fẹ́ dúró tó báwọn kan yẹn ṣe rí nìyẹn so mùsùlùmí a máa gbìyànjú a máa wà láwùjọ àwọn èèyàn dáadáa àwọn tó fojú jọ àbáwọn tó fẹ́ fojú jọ bóyá lẹ́bù ẹ̀ ò tí ì tiwọn owó àwọn òpáwọn ilé ìpáyọ̀ náà èmi náà dẹ̀ fẹ́ páyọ̀ náà wà máa bẹ pẹ̀lú wọn àbáwọn tó wò pẹ́jọ páyọ̀ náà wọn bá bímọ bẹ́ẹ̀ yọba ti jọ ń wà pẹ̀lú àwọn èèyàn burúkú ìmọ̀nì lọ ó rọrùn láti jò ju kó lọ sókè lọ ṣẹlẹ̀ tó ló fẹ́ lọ sókè àmàgùnkè àti pọ́kì òyí sí ṣùgbọ́n ti já wálẹ̀ ó rọrùn love graffiti tí nǹkan bá ń jábọ̀ lẹ́ẹ̀ báyìí sí ìdí gidi rẹ̀ ṣùgbọ́n ẹni kò lọ sókè ó lè máa wọ so ìmọ̀ọ́nì wa bí tó gadé yẹn mọ wàhálà tá a ṣe kó tó gadé bẹ̀ àwa gbọ́dọ̀ gba àwọn nǹkan kan láàyè láti ṣe kí ni kò dín ìmọ̀ọ́nì wa kù kọ́lọ̀ ọba kó ṣàlékún ìmọ̀ọ́nì ẹni kọ̀ọ̀kan kọ́lọ̀ fi wá ṣe kó ń bẹ́ rárá rọmọdán náà tó ń bọ̀ báyìí kọ́lọ̀ ń jó ṣojú ẹ̀mí ẹni kọ̀ọ̀kan wa gbogbo tí a fi gba rọmọdán náà ní okun àti agbára ní àlàáfíà àti owó àti àrísìkì kọ́nà máa ṣe ṣe fún wa o gbogbo àwọn tí wọ́n sì níyàwó nu wa á àwọn èèyàn ti máa èèyàn kan mo rí póòsì kan lórí Facebook ó ní ìwọ náà kí ló wá dé ẹ̀yà inec tẹ̀ fi wá ṣe báyìí ẹ sátọ̀dẹ̀ tó ń bọ̀ yìí làwọn ti mú fún nìkan yìí pé ẹ wo ilé ayé àìmọye èèyàn tẹ́ fi bàjẹ́ sátọ̀dẹ̀ yẹn ló pẹ́kun sí rọmọdọ́ọ̀nù so ìrònú yẹn ló ti báwẹ̀ lómi torí ìdìbò dẹ̀ lọ́ ṣe mú ìyẹn ẹ̀ẹ́bẹ́ẹ̀ ni wọ́n bá rí kọ́nà jọ ìṣe yẹn ló fẹ́ rọrùn jù torí pé wọ́n lè gbé wá sẹ́yìn kò ní easy àwọn so gbogbo àwa níyàwó lé náà gba ìyàwó wa o torí àìníyàwó máa ń fìyà jẹ̀yàn ramadan ẹ̀ kọ́nà ti níta máa gbá bọ́ kiri títì àwọn oníyàwó kan kọ́nà sọ di méjì bá níyàwó èèyàn máa ń jọ́ sí ní ẹ́ àwọn oníyàwó kan kọ́nọ̀bà di méjì àwa ti ní méjì sọ di mẹ́ta kọ́nọ̀bà sọ di mẹ́ta àwa ti wá ní mẹ́ta ọba fún kẹrin kọ́nọ̀bà jẹ́ wa ṣe ní wa fi ṣe rọrùn àmìjọ ọmọ àwọn di àwọn nínú ta wáyé wá ṣe ilé ayé ọlọ́ni wà mọ́ ọ̀kọ̀ látò lè dín náà wà lè ń sá ṣe lálẹ́ ìyàbò lónìí mi ń dáyé bí òjò pé kẹ wá sùn nínú ọ̀nà téèyàn ń gbà sí lọ́hùn òun ni kéèyàn níyàwó tó pọ̀ ìsìn lọ́hùn ni ìjọsìn ni wòye àwọn obìnrin tí wà máa bá bí abùkátà tara wòye obìnrin tí wà máa bá bí abùkátà ọpọlọ tí wà máa bá bí abùkátà tẹ̀mí tí wà máa náwó lé lórí tẹ́lẹ̀ rí ìníyàwó tó pọ̀ yẹn árísìkì máa ń ṣe kí ni O ma fi lékún ni ẹ jẹ́ ká try ẹ̀ tí ó ti yé ẹkọ̀ jẹ́ ká try ẹ̀ pé àlẹ́ mi náà tẹ̀ áá ah, ah, ọlọ́run wá fún mi ní ìmọ̀ọ̀nì káwa náà wá lo ìmọ̀ọ̀nì ẹ̀ pé àlẹ́ mi bẹ́ẹ̀ èmi náà fẹ́ fẹ́ ìyàwó kan sí ẹ try ẹ̀ kẹ wá wo nǹkan tọ́lọ̀ máa ṣe ẹ káwo tọ́lọ̀ máa ṣe ṣùgbọ́n náà ti parí ọ̀rọ̀ ó ní àṣà ìtọ́nu ìrìndòkómọ̀lù fákúrọ̀ ó lè ṣù máa dẹ́rù báyìí ooo ètò aṣọ fún yín pẹ̀lú lé o cashless o kò sí káàkiri ń gbòòrò ètò máa dẹ́rù bàyí gan wáyé amúròkó mele fàṣà òun láwa máa kọ́ yín lọ́gbọ́n oríṣiríṣi tẹ́ ẹ máa dá láti fi ṣe náà ẹ̀rí tó bá jẹ́ pé ètò ti dẹ́rù bẹ̀yàn ẹ̀rú wa ń bàyàn kéèyàn tí dandan ní kó fẹ́ sílé gẹ tó jọ máa ń tẹ́kí nínú tí ó kọ́nà ọba kó ṣe àlò fún wa a ti sọ pé gbogbo tó bá lè jẹ́ kí mọ́nì èèyàn kó máa jẹun sókè èèyàn máa ń ṣe kíni èèyàn máa ń ṣiṣẹ́ lé lórí ni nínú tó bá jẹ́ kí mọ́nì ọkùnrin jẹun sókè ní kíni kó níyàwó tó pọ̀ kọ́nà ọba àlekè ọlá kó ṣe wá lọ́mọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ànábì ní nǹkan mẹ́ta ọlọ́run ti fẹ́ sí mi lọ́kàn bẹ́ẹ̀ ó ní àpébò ó ní ọlọ́run ní kí nífẹ̀ẹ́ tùràrí deep perfume ó ní wà nìsáà mo sì nífẹ̀ẹ́ obìnrin lọ́pọ̀lọpọ̀ wàjú ilá kúrọ̀tù àìní fi sọ̀dá ìtútù ojú mi ọlọ́wà sí ọ́fíìsì bí irun tí bá ti ń kírun báyìí ọkọ̀ mi máa ń balẹ̀ ni ojú mi máa ń wálẹ̀ ni tó bá ọ̀sán àbá náà ṣe wá rí nù so nínú àwọn oníṣẹ́ tó ṣù máa lo a lo àwọn ìyàwó wa a fi wọ́n dẹ́rù bà wá téèyàn bá wo ìyàwó èèyàn títí bẹ̀rù wá dẹ̀ máa bẹ̀ pé hey kí lọmọbìnrin àfojú mi rí kọ́nà bá rọ̀ wọ́n lọ́kàn téèyàn bá wá wò yẹn jọmọ́ èèyàn ò ní rí nǹkan kan ṣe o ta bá a fi ran àwọn ìyàwó wa lọ́wọ́ ni o káwọn náà lè rí yọnu ọlọ́run tẹ̀mẹ̀ pànàbì sọ̀rọ̀ bá lọ sẹ́lá ní gbogbo ìgbà tí obìnrin bá kọ orun fọ́kọ ẹ̀ àwọn màláìkà máa ṣẹ́ nílé ẹ̀ fọ́kọ ẹ̀ ń bínú tẹ̀mẹ̀ pẹ́ tó bá níyàwó tó pọ̀ ọjọ́ tí kan bá kọ orun fún ẹ tó jẹ́ pò lórun kàn wà tó máa ṣàlẹ̀ alhamdulillah torí tó bá lọ nígbà míì gan ìwọ bá máa bẹ náà pé ìwọ náà má jẹ́ kọ́mọ ilé ẹ lálẹ́ yìí o torí pé ìwọ náà bóyá bí tó sùn mọ́jú o ò sí níbẹ̀ rárá mọ́jú tóbi tó tún lọ òun wá kọrun ìwọ náà kọ̀dọ̀gbọ́n ṣe bíi pé inú ẹ̀ òkè ní ni kò ní mẹ́kù alhamdulillah wà á lè ní ní so látara bẹ́ẹ̀ ìwọ náà ní bínú débi fáwọn màláìka máa ṣe kí ni wọ́n á máa ṣe pè fún oníyàwó kan wá ń sọ pé ìyàwó ẹ̀ ń kọrun fún ẹ àà tí ò bá kọrun fún ẹ kò ní náà bóyá ìwọ náà ti tako tọ̀bíà o ti tako nature demand máa máa pọ̀ ju supply lọ ọjà dẹ̀ máa ṣe kí ni ó máa wọ́n ọlọ́run ò dá obìnrin pé tó bá pè lẹ́ẹ̀mẹ́rin kó lè jẹ́ lóun lẹ́ẹ̀mẹ́rin tó bá pè lẹ́ẹ̀mẹ́rin á dáhùn lẹ́ẹ̀kan mẹ́ta tó kù ibòmíì lọ ní bọ́lọ̀ ń ṣe dá obìnrin nìyẹn kò pọ́síbù ọkùnrin lè má lágbára kó ṣe lọ títí o ṣùgbọ́n dìmáàndì ẹ̀mí ọkùnrin ó pọ̀ ó ń ṣẹ̀jẹ̀ oṣooṣù lọ́wọ́ ara ti ẹ̀ ò lélẹ̀ ó dẹ̀ ń ṣẹ̀jẹ̀ oṣooṣù lọ́wọ́ ó bímọ ara ti ẹ̀ ò lélẹ̀ ṣáájú kó tó bímọ ara ò yálè ní ara ò ara ti ẹ̀ ò lélẹ̀ ẹ máa wá rẹ̀ lórí oníyàwó lé tòótọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbà ojú à máa lé ta ni òun náà lè máa mọ̀ ẹ̀kọ́ tó ń jẹ́ kójú òun lè nìyẹn ṣùgbọ́n tó bá do níyàwó púpọ̀ ẹ wá rí tá àfọ́n tó yé tutù ó máa ń ṣẹlẹ̀ sẹ́ńtì ò níyàwó rárá lọ́pọ̀lọpọ̀ gbà nínú tí àìníyàwó máa ń kó bọ́kùnrin nìyẹn àlùwáṣà kéèyàn máa fi lò lè kódà èèyàn máa fi lonely emotionally kò ní balance psychologically kò ní balance ọlọ́run ní ìta school ní ilẹ̀ ìhà kẹba lè nísinmi téèyàn bá ti níyàwó sákánù ìfàyàbalẹ̀ yẹn kò ní sí tó gbogbo àwa tá ti ní kọ́nà má gbà mọ́ wa lọ́wọ́ kọ́nà má sì gbà wá mọ́nu àwa náà mọ́ wọn lọ́wọ́ kọ́nà wá ṣàlékún oore fún wa kọ́nà fi wá ṣe kóńgẹ́ dáadáa téèyàn bá ń tọrọ oore nínú oore tó tóbi jù ní téèyàn máa tọrọ ìyàwó tọ́nà bá ti fún ẹ̀yàwó oore tó kù máa tẹ̀lé àtẹ̀lé àlàáfíà àtẹ̀lé kí ló fà ọlọ́run ló gbé bùkátà sí ẹ lọ́rùn kò dẹ̀ ní dẹ́ẹ̀dá tó bá ti ṣe nítorí tiẹ̀ ọlọ́run ní yakunu yòókù ní ìlú mọ̀lọ́wọ́ mi fàdé tó bá jó lóṣù tẹ́lẹ̀ ọlọ́wọ́ sọ wọ́n di ọlọ́rọ̀ ànábì sọ̀rọ̀ láàrin ọ̀sán láàrin sàdáàtòn wáàjì ìbùnà àlẹ́ kánà lọ́ọ́rí àwọn òwò ó láwọn mẹ́ta wà ọ̀rọ̀ yọ ní kọ́nà ọba ràn wọ́n lọ́wọ́ ẹnì kẹta ó ní yòrí ìlú làǹfà ẹni kọ́lọ̀ má ṣe ẹ̀rọ ìkọ̀ọ̀kan wa lọ́wọ́ kọ́lọ̀ kó dúró sí wa kó fi wá ṣe kóńgẹ́ dáadáa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداءه إنك عفو كريم تحب العفو فاعف عنا فاعف عنا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين